إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدل هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قد أوقفوا الله سبحانه وتعالى أترى الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجه لوري على كرا أصول السنة التي الإمام أحمد رحمه الله تعالى èyí tí wọ́n ṣe ní ṣókí kó lè máa jẹ́ nǹkan tí yóò ṣàǹfààní tí ó lè wúlò fún gbogbo ẹni tí yóò bá pẹ̀rẹ̀ mùsùlùmí ní àwọn nǹkan tí ó gbọ́dọ̀ jẹ́ àdìọ́kan wa wọ́n tẹ̀síwájú wọ́n ni wàmínà sunnati lazima التي من ترك منها خصلة لم يقبلها ويؤمن بها لم يكن من أهلها wọ́n ní lára súnnà tó ṣe wípé ó jẹ́ dandan tó ṣe pé ní tí ó bá fi lè fi nǹkan ẹyọ kan lẹ̀ nínú àwọn kata fẹ́ máa kà yìí yàtọ̀ sáwọn kata ti kà sẹ́yìn ẹni tó bá fi lè fi nǹkan ẹyọ kan lẹ̀ nínú ẹ̀ lámìyàkàbálà tó lóun ò gba eléyìí tó wayumin biha tí ò nígbàgbọ́ nú ẹ̀ lam yakun min ahliha kò ní máa bẹnú àwọn ahlu sunna àwọn wo ni ahlu sunna àwọn làwọn tó ṣe wípé ntí al àti ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó dúró lórí bákan islam tí àwọn sahaba tí wọ́n ṣe àwọn tán dúró lórí eléyìí ni wọ́n pè ní ahlu sunna so wọ́n á pè wọ́n ní ahlu sunnati wal jamaa àti sẹni tó dúró lórí táwọn jamaa àkọ́kọ́ tí wọ́n dúró lórí àwọn wo làwọn jamaa àkọ́kọ́ àwọn náà làwọn tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ wípé àwọn tán máa ń bẹ lórí tó wọn àti tẹ̀ bá ń bẹ lórí ẹ̀ sọlọ́ jẹ́ pé kò sí bá ṣe fẹ́ ṣe ẹni ìsìláàmù tó bá ti yàtọ̀ sí ìsìláàmù tí àwọn sàbí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n kúlé lórí ìsìláàmù ni ìsìláàmù àdádálẹ̀ ìsìláàmù àgbélẹ̀rọ ni sọlọ́ jẹ́ wípé agbọ́dọ̀ sì gbìyànjú ìtaba fẹ́ sí lẹ́sìn ká mọ̀ ọ́n èèyàn kan ní ẹjá ṣe báyìí àbí ẹjá lúwàdí ọkàn báyìí question ni pé eléyìí tó oníká ṣe yìí eléyìí tó oníká náàdì ọkàn yìí ṣé bọ́lọ́wọ́n bá ṣe ní kánàdì rẹ̀ ṣe é ni ṣé bí ànábí àtàwọn sàábé ṣe ṣe ni tó bá ẹ kò ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tábáníkáwò ọ̀rọ̀ tábáníkáwò lè sílẹ̀ torí wọ́n ṣe ní tàbá ní káwò tó fọpọlọ ti ẹgbẹ́ kankalẹ̀ ọpọlọ tí ó péjú tèmi lọ tèmi ò péjú tí ẹ lọ sọkálùkù ọmọ fi ọpọlọ gbé ẹ̀sìn kalẹ̀ yóò wá di yánpanyánni tá à ń rí lónìí tí gbogbo òjọra wọn ṣùgbọ́n tí èmi àti ẹ ta inú wa bá kò lórí wípé ìsìláàmù tí ọlọ́run ọba fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam tánàbí ṣàlàyé fún àwọn sàádé báwọn sàábé ṣe tí wọ́n dẹ̀ kúlé lórí la fẹ́ ṣe ní tí a ń pè ní àìkò ẹnu wa ìyapa yìí láàrin ara wa yóò jẹ́ nǹkan tí ó kéré gan ṣùgbọ́n nǹkan yìí ò ní rí bẹ́ẹ̀ torí pé ṣọ̀ìtàn ó ti lérí wípé la'ughwiyannahum ajma'in àwọn ọmọ ànábì adáná òun ó sọ gbogbo wọn nù ní àfẹnitìrí ọlọ́wọ́ wá ṣàánú lókù ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú láti mọ èwo ni súnà èwo ni lànà nẹ́gbẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam afáwọn sọ fún akó wa mina súnà ti láàzìmá nínú súnà tó jẹ́ dandan allati man taraka minha khaslatan lam yaqbalha tó ṣe pé ẹni tó bá fi lè fi nǹkan lẹ̀ ń bẹ́ tó lóun ò gbà wọ̀nyí ń bí i tó lóun ò nígbàgbọ́ nú ẹ̀ lam yakun min ahliha àní máa sọ pé lára àwọn ahàlùsùnà ni sọni tá a fẹ́ pè ní ahàlùsùnà gbogbo àwọn nǹkan tí à ń kàkàlẹ̀ yìí gbọ́dọ̀ pé lára tí kan bá mí sí ń bẹ́ ó ti ní àwọn sẹ́kì tí ó fọ́lù sí ẹ̀bọ̀ tó dáńbí àwọn yòókù àwọn yòókù náà wọ́n dáńbí àwọn nǹkan míì náà ṣùgbọ́n eléyìí tó kó sí láwọn tí wọ́n máa ń kó sírú nǹkan bẹ́ẹ̀ eléyìí tó kó sí ipò láwọn tí máa kó sí tó ló jẹ́ pé ìjìkòtò àbí ìdásíkòtò ní àbí ìyẹ̀gẹ̀rẹ̀ níbi nǹkan ọ̀kan oníbi tẹ́yìn ó ti bá bara rẹ̀ gbogbo nǹkan yóò fún bá máa dá kò bá máa kírun dáadáa kó máa gbàwẹ̀ dáadáa kó máa ṣe gbogbo àwọn ọ̀kan yóò kó ibi tí ó ti gbé gbági yẹn ibi tí wọ́n á lẹ̀ mọ́ nìyẹn ó wá ní al-imanu bil qadar òun ni ká nígbàgbọ́ nù kádà khayrihi wa sharrihi èyí tó jẹ́ èyí tí ó wù wá nínú nǹkan tó ń wa wa sharrihi àti èyí tí ó wù wá agbọ́dọ̀ nígbàgbọ́ ike gbogbo ẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá gbogbo ẹ̀ ọlọ́run ọba onímọ̀ sí gbogbo ẹ̀ ọlọ́run ọba ló dá gbogbo ẹ̀ ó ń bẹ lápọ̀lẹ́ ọlọ́run wa lára tata gbọ̀dọ̀ta eléyìí tá a fa ọ̀rọ̀ sọ yìí àmọye àwọn tí wọ́n pera wọn ní mùsùlùmí tó ṣe pé ẹsẹ̀ wọn yẹ gẹ̀rẹ́ kúrò ní eléyìí àwọn míì wò sùsùn wọn níta bá ní kádàrá kí ni ìtumọ̀ eléyìí wípé ọlọ́run ó nímọ̀ nípa gbogbo àwọn nǹkan tó ṣe wípé kí yóò ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ọlọ́wọ́n ọba ó ní kí gbogbo àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀ kó máa bẹ̀ lákọọ́lẹ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ìgbà tó máa bẹ ní èròǹgbà rẹ̀ pé kí nǹkan ṣẹlẹ̀ náà nìkan yóò ṣẹlẹ̀ sòtá bá nígbàgbọ́n wẹlé àwọn kan ní kò bẹ́sìn sotori ẹ àwọn wò sùnsùn wọn ni ọlọ́run ọba kò ní mọ̀ ń pa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kó tó di kékeré wọn ṣẹlẹ̀ ètò tí wọ́n lọ síbẹ̀ ò ní wípé táwọn sọ pé ọlọ́run ọba ní mọ̀ ń pa nǹkan tó ń ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ọlọ́run ọba ó kọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kalẹ̀ kó tó di báwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ọlọ́run ọba lérò pé kí nǹkan ṣẹlẹ̀ lẹ́yìn nǹkan yóò wá ṣẹlẹ̀ kò má já burú kò bá jẹ́ nǹkan tí kò ń ṣàbúrú kò jẹ́ nǹkan dáadáa àti aburú tá à ń sọ ọ̀nà pé nǹkan tá à nífẹ̀ẹ́ sí dáadáa tá à ń sọ nǹkan tá à nífẹ̀ẹ́ sí tá a bá sọ bẹ́ẹ̀ àpọ̀lọ́wọ̀n balalábò sí nìyẹn sotori náà ẹ má fi àwọn nǹkan wọ̀nyí ti sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tá a bá sọ ọdún nǹkan báyìí ẹni tó ń mutí ẹni tí ó ń ṣe zina ẹni tó ń ta tẹ́tẹ́ ẹni tó ń wá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá ẹni tó ń ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́ bó nífẹ̀ẹ́ sí àfún ní ẹ̀skúùsì nìyẹn so ó túmọ̀ sí pé abẹ́sọ́pọ́lọ́wọ́ bá ń ṣe àbòsí fún un àtọ́lọ́wọ́ bá ti mọ̀ pé yóò mutí yóò ṣe ìsìnà yóò ta tẹ́tẹ́ ó túmọ̀ sí pé ọlọ́wọ́ bá fọ́ sí ẹ̀ láti ṣàwọn nǹkan yẹn nìyẹn tó bá ti ń bẹ lákọọ́lẹ̀ ìpín lágbájá ọmọ lágbájá lágbájá ọmọ lágbájá yóò wọ̀rọ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala lọ́jọ́ báyìí ó túmọ̀ sí pé ọlọ́run ọba ló fọ́ sí ẹ̀ nígbà tí nǹkan ẹ ti ń bẹ lápọ̀lẹ́ yẹn so wọ́n níta àwọn làákàyè àwọn ògbà nǹkan yẹn bẹ́ẹ̀ ni anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó alfa sanatin qabla an yakhluqa as-samawati wal ard ọlọ́wọ́ ọba gbogbo nǹkan tí ó jẹ́ bí ọ̀rọ̀ ẹ̀dá ó ṣe lọ ọlọ́wọ́ ọba tó ní kó mọ ẹbẹ̀ lákọọ́lẹ̀ ní kàmsínà alfa sana fifty thousand years ṣíwájú ọlọ́wọ́ ọba tó dá àtìlẹ̀ òní bí ọ̀rọ̀ ayé ó ṣe lọ gbogbo ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba bí alámọ̀rin ó ṣe lọ ẹni tí ó wà jẹ́nà ẹni tí ó wọná ẹni tí ó ṣorí rẹ̀ ẹni tí ó ṣorí bú ẹni tó ṣe pé yóò bímọ láyẹn tí ò ní bímọ ẹni tí ó lówó ẹni tí ò ní ní ọlọ́wọ́n bá ti perfect gbogbo ẹ̀ ọlọ́wọ́n bá ní wa inna kulla shay'in khalaqnahu bi qadar nínú al-Qur'an ọlọ́ni gbogbo nǹkan la dá pẹ̀lú kádàrá o ṣe yí pé kó fi léyìn nílẹ̀ tá a padà fún àfúnra wa insha allah so èèyàn kan wọ́n sùsùn nísìn pé ló ẹ sọ pé ọlọ́wọ́ bá ti kọ àwọn nǹkan kalẹ̀ ọlọ́wọ́ bá ti nímọ̀ ń pa àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ ó ti kọ́ kalẹ̀ ọlọ́wọ́ bá gbèrò pé kí nǹkan yẹn ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá ní wà so eléyìí sí wípé káwọn kan mọ́ gbọ́ pé ọlọ́run bá fọ́ọ̀sì àwọn ẹ̀dá ni so tó wà láwọn wá ṣe nǹkan wá ṣe ni wípé wọ́n ní nǹkan tó bá jẹ́ àwọn ìwà tó jẹ́ iṣẹ́ ọmọ ènìyàn iṣẹ́ ẹ̀dá iṣẹ́ tá ń ṣe ọlọ́run bò ní mọ̀ ń pa rẹ̀ ìṣe tó bá ṣe tó jẹ́ ṣe abú ní òun ló ní nǹkan rẹ̀ fún rẹ̀ èyí tó ṣe tó jẹ́ dáadáa òun ló ṣe é sọ ọlọ́wọ́n bó ní kankan kò sọ̀rọ̀ kádàrá kankan mẹ́ àwọn eléyìí ni wọ́n ń pè ní alqadariyatu al àwọn tó ṣe pé nípa ọ̀rọ̀ kádàrá wọ́n máa ń takò kádàrá àwọn ẹni ń sọ yìí ní àsìkò àwọn ẹni ìṣíwájú ìró kan ìkànnà àwọn sàábí Abdullahi bin Umar ikú àwọn kan ti jáde nílùú Basra o tó ṣe pé nǹkan tán sọ ní pé wọ́n ní kò sí tó jẹ́ kádàrá wà á nàlẹ́ amúra onúf tàti sọ ọlọ́run ọgbọ́ ọmọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ìgbà tó bá ṣẹlẹ̀ lọ́lọ́run ló tó ń mọ̀ ṣe ìtẹ̀sílágbára ah, ṣe àpò ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sọlọ́wọ́ subhanahu wa ta'ala in tó sọ pé wà annàlá àhátọ̀ bí kulli shay'in ilma ọlọ́ọba ìmá rẹ̀ ọ̀rọ̀ kìkà gbogbo nǹkan kò sí nǹkan tó náà bóòmà in tí ó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ bóò ní ó ṣe lọ bóò ní ó ṣe ọlọ́ọba details everything kò tó dípò ó dá sánmà àtìlẹ̀ ọlọ́ọba ti parí eléyìí ṣùgbọ́n mímọ̀ ọlọ́ọba pẹ̀lú àwọn kòkò túmọ̀ sí tọ́lọ́wọ́n ọba fọ́ sí wa láti ṣe ẹni tó mú gbóǹsìn àbó mú tí àbó ń ta tẹ́tẹ́ àbó ń ṣe zìnà ọlọ́wọ́n bò fọ́ sí ẹ̀ kó ṣe zìnà kò fọ́ sí ẹ̀ kó mú tí kò fọ́ sí ẹ̀ pé kó máa ṣe ẹbọ ọlọ́wọ́n fọ́ sí ṣùgbọ́n ọlọ́wọ́n mọ̀ pé yóò ṣe nítorí ẹ káwọn sọ yìí tó yẹ kí ó jẹ́ the right thing tó yẹ kán sọ nìyẹn ṣùgbọ́n sọ ìtọ́run fọpọlọ wọn ṣeré wọ́n wò pé táwọn bá fi lè sọ pé kádàrá ń bẹ ìpè ọlọ́wọ́n bá nímọ̀ nípa àwọn nǹkan ó dẹ̀ kọ́ kalẹ̀ ó túmọ̀ sí pé kí ni ìtumọ̀ ẹni kí ọlọ́wọ́ bá fọ́ọ̀sì àwọn èèyàn àbó fọ́ọ̀sì àwọn ẹ̀dá rẹ̀ láti ṣe àwọn certain things ni so wọ́n dẹ̀bi ní pé táwọn bá fi lè gba ẹ̀ ní àwọn ń fún àwọn ẹni ẹlẹ́sìlì ni ó yẹ kí oníṣìnà ẹni ọlọ́tí onítẹ́tẹ́ àti ẹ̀kọ́ jíyà iṣẹ́ rẹ̀ ni ẹ má ba wọ ẹ̀sìlì kan pé kí ni ọlọ́wọ́ bá ó ṣe kí ni ó mọ̀ nípa nǹkan yẹn ó kọ́ kalẹ̀ tẹ́ bá ń sọ yẹn bá wọ ẹ̀sìlì ni ṣùgbọ́n àwọn oníṣúná tó ṣe kí wọ́n dúró tí ń jẹ́ alkùránì sọ àti hadith anabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àbáwọ̀ excuse ọlọ́wọ́ bá mọ̀ nǹkan wọ̀nyí ibi tí mẹ́rin dẹ̀ dá lójú dé ó ní kó mọ̀ bẹ̀lá kọlẹ̀ tí nǹkan yóò bá ṣẹlẹ̀ ní kò ní tàṣe tó ń bẹ̀lá kọlẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ò fọ́ sí rẹ̀ lè wo pé ó kàn tó bá ṣe exam ìlú ẹ̀ gbogbo fẹ́sì látara àwọn nǹkan tó ń rí sí nǹkan tí ò tí ṣẹlẹ̀ tíṣà lè predict pé bí nǹkan yóò ṣe lọ ṣe tí nǹkan yóò wá lọ bẹ́ẹ̀ ló túnmọ̀ sí tíṣà ló fọ́ sí ẹ̀ so if ti eléyìí bá lè ṣẹlẹ̀ lá níbi ọ̀rọ̀ àwọ̀ mi ènìyàn síra wa bó wa ni ọlọ́run ọba tó ṣe pé kí ni ó bá gbogbo nǹkan so eléyìí simple thing ni ṣùgbọ́n àwọn ẹni wọ̀nyí ni wọ́n ṣì yàn látàrí eléyìí làwọn afáàmọ́ sọ yìí pé náà dúró kọ̀dàríyà lẹ́ẹ̀lì àwọn tó ń takò kádàrà fẹ́ ní kò sí kádàrà ọlọ́wọ́bò nímọ̀ ń pa kẹ́kọ́ tó ṣe ọlọ́wọ́bò kọ́ńgá kálẹ̀ ní náà zírù kọ̀dàrí ẹ̀rì ẹ̀lì ẹ̀bá wọn dìbẹ́tì ìlẹ̀ẹ̀lì pẹ̀lú pé ṣe gbà pẹ́lú ọba nímọ̀ ń pa gbogbo nǹkan kó tó di pé kí ni àwọn kan yẹn ṣẹlẹ̀ àwọn afáàní ìnàkọ́rù ìnàkọ́rù tó wọ́n ti wà defeated wọ̀nyí jáhàdú tamani ọlọ́run bó ní mọ̀ nípa gbogbo nǹkan kó tó ṣẹlẹ̀ káfọ̀rù wọ́n di kèfèrí ọ̀nà wo ni wọ́n fi di kèfèrí òun ni pé wọ́n fi àìmọ̀ kan ti sí ọ̀dọ̀ ọlọ́run bá tọ́mádé padà sí Al-Qur'an ọlọ́run bá ní òun ní mọ̀ nípa kò sí tó pamọ́ sí ọlọ́run ọba ní sọ́mọ̀ ni àti nílẹ̀ ṣùgbọ́n yẹ̀ kán wò pé torí pé kí ni òun fẹ́ dìfẹ́ǹdì ọlọ́run òun fẹ́ dìfẹ́ǹdì àṣẹ ọlọ́run láti lè tako àwọn ẹlẹ́ṣẹ̀ nítorí ní láti sọ ní pé kò sọ pé ọlọ́run ọbọ̀ ò mọ̀ ń pa àwọn nǹkan ẹlẹ́ṣẹ̀ ní òṣìṣẹ́ rẹ̀ ọlọ́run ọbọ̀ rẹ̀ ní mọ̀ ń pẹ́ rárá kó tó di kó wá ṣe ìgbàtọ́lọ́run tí ó wá ṣe tọ́tọ́lọ́run náà wá rí báwo náà ṣe rí báwa náà ṣe rí pé alágbẹ́yáṣẹ́ sọlọ́rọ̀ wò ní kankan parẹ́ sórí ó fẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn náà ló tún fi kó sínú ẹ̀rọ sàwọn afáà ní wọ́n yẹ̀ báyìí kọ̀dàrí ni kọ̀dàrí àti ẹni tí máa tako kádàrá ẹni tí tako pé ọlọ́wọ́ bá nínú pa gbogbo nǹkan kó tó ṣẹlẹ̀ ẹni tí máa tako pé ọlọ́wọ́ bá kọ nǹkan kalẹ̀ kó tó ṣẹlẹ̀ kí ló sùn débẹ̀ òun ni pé ó fẹ́ take up àwọn èèyàn tí wọ́n lè sábàbẹ̀ kádà bí àwọn ẹlẹ́ṣẹ̀ tán lè sábàbẹ̀ kádà ẹni tí ò kírun lápòjú ní sùn kí lóde tó kírun àmì kádà rà ní tí bí lápọ̀lẹ̀ pé mi kírun náà ni sọ̀tọ́wá tó sọ pé ọlọ́run bá nínú ń parẹ́ ọlọ́run bá ó kọ́ kalẹ̀ so àwọn kan ó fẹ́ lò gẹ́gẹ́ bí evidence láti sọ pé kíni láti sọ wípé kò yẹ kí a bá wí ṣùgbọ́n ẹnu tọ́lọ́ wọn bá ti kádàrá wọn á fẹ́ kákó àwọn yẹn àwọn náà wá jí sí kótó àwọn afáwọn nǹkan oníbi jẹ́ yìí náà èyí tẹ́ ẹ ṣe yìí ni ẹ ti takò àmọye ayé al-Qur'an ẹ ti takò àmọye ahadith anabi wa Muhammad sallallahu alaihi wa sallam sọ wọn ń pè wọn ní al-qadariyatu an-nafiya àwọn tí wọn ń takò kádàrá tí wọ́n bá mọ̀ kí n kọ́ mọ́ bàwẹ̀ kọ́ mọ́ ṣe gbogbo ẹ̀ wọn alóníbi tó yẹn náà bíbá lórí mọ́ gbogbo yìí kéèsì ọ̀tọ̀ ní ṣùgbọ́n oní bídíà ni wọ́n bídíà wọn lè dé lẹ́bùn pé káṣọ pé kí ni kèfèrí ni wọ́n gan torí pé ìtakùn ayé àkùránì tó rí ilẹ̀ ní ìwú téèyàn kí àwẹ̀ téèyàn gbá àdì tó lọ kò ṣe kí ni kò pìvẹ́ǹtì ẹ̀ láti má jẹ́ kèfèrí ẹni tó takùn ayé ọ̀kan ní àkùránì ó ń kí ká dúró lórí tí ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàábé tí wọ́n dúró lórí ìyẹn gbọ́dọ̀ ṣe ìgbìyànjú yẹn àwọn táwọn sọ àní wọ́n takò àwọn kan àwọn ọmọ náà takò àwọn tó ń takò làwọn tí wọ́n pè ní al-qadariyatul wa ṣàwọn nǹkan wọ̀nyí wa láti ṣe àwọn nǹkan wọ̀nyí ẹni tó mú tí ọlọ́run náà lórí kó máa mú ìwó tí ń bẹ lákọọ́lẹ̀ pé yóò mú ẹni tó ń ṣe zina ọlọ́run náà lórí kó máa ṣe zina ó ti ń bẹ lákọọ́lẹ̀ pé yóò ṣe zina ni ẹni tí ò sin lọ́run rárá tó ti pé kèfèrí ni ó ti ń bẹ lákọọ́lẹ̀ pé yóò ṣe kèfèrí ni so àwọn yìí àwọn akúsọ́nà méjì ìpín kan làwọn tó ṣe yí pé wọ́n ní kí ló dé torí pé ó ṣe tọ́lọ́run náà ni ìtọ́lọ́run ti kọkalẹ̀ náà lòun náà ṣe sòun náà tẹ̀lé ọlọ́run ní sáìdì kan ni bẹ́yìn tó ṣe tí ọlọ́run ọba ní káṣe náà ṣe tẹ̀lé ọlọ́run ọba ní sáìdì kan ìkíní kejì wọn ọ̀rọ̀ ọlọ́run náà ni wọ́n tẹ̀lé so kò ní ìdí kí ọlọ́run ọba fi àjẹ́ so yẹn ni àwọn mùṣìríkí Mákà irú àjẹ́ ọkàn táwọn ní nìyẹn àwọn wọn tó ṣe pé ẹlòmíì náà péré ní mùsùlùmí ló ti pé the same àjẹ́ ọkàn lòun náà ní eléyìí kọ́mọ̀ lọ́dọ̀ àwọn táláwọn ṣe súnfí nìyí tó ṣe pé gbogbo ẹ̀rí ti àṣepọ̀ ní sẹbárí yẹn kẹrin ṣe kó lóhun àá ah, òun ti wà sọ́là òun ti dépò kan nínú súfí ni so obìnrin olóbìnrin gbogbo àlòpọ̀ mọ́ra wọn àmú tí ṣe gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn kí ló dé ah, gbogbo ẹ̀ àwọn yìí ni wọ́n ń pè ní àwọn al-qadariyatul al ṣùgbọ́n lẹ́bù ti tí wọ́n wọ́n tún mọ́ pín wọ́n ní kí ni alkọ̀dàríyàtú almushrikiya àwọn tí wọ́n ń fi kádàrá ṣe rí bí àwọn kèfèrí mọ́ta ṣe wọ́n ṣe ń fi kádàrá ṣe ọ̀nà wo làwọn kèfèrí mọ́ta fi ṣe fi ike eléyìí ẹmọ́ṣẹlẹ̀ ẹmọ́ṣẹlẹ̀ wọn ni dákẹ́ làwùṣá Allah tó bá ṣe pé ó wu ọlọ́run ọba ni má aṣọra kan àbá tí máa wá orogún pẹ̀lú ọlọ́run àní máa pe hubar àní máa pe manat àní máa pe ọ̀zá so pípe ọ̀zá kan pe ọ̀zá hubar kan àwọn nǹkan tí a sọ wípé nǹkan yẹn ò dá ní àwọn nǹkan tó ṣe pé àṣà wa ó kọ́ bí ti bàbá wọlé yorùbá nìsín aláwọn nǹkan tí àṣà yorùbá kọ́ wọn ní eléyìí kò bá àṣà wa mu eléyìí kò dá bẹ́ẹ̀ làwọn lárúbáwá lásìkò àníbíwá muhammad sallallahu sallam àwọn náà láwọn nǹkan tó ṣe wípé wọ́n á ní èèwọ̀ làwọn nǹkan wọ̀nyí tàmá ṣe. ayáwó ló sọ pé èèwọ̀ kò sáyà ṣùgbọ́n táwọn bàbá wa sọ ni sọ́ni láwùṣá Allahu ma ashrakna tó bá ṣe pé ó wu ọlọ́run ni ma ashrakna wala aba'una àwọn àtàwọn bàbá wa a ní máa ṣe nǹkan tó ṣe pé kí ni òun pè ṣíríkù yìí ó ti ẹni sìn so tó bá ṣe pé ó ń bẹ ní èròǹgbà ọlọ́run ṣùgbọ́n bàtà tí ń ṣe ń sìn kò ó túmọ̀ sí pé tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ náà wala haram náà ní ṣe a ní sọ pé ìkẹsàn haram ni Allah subhanahu wa ta'ala ni kadhalika kadhaba alladhina min qablihim hàtàdá kú bá sàmà ọlọ́run àwọn tán ṣíwájú wọn náà báwọn náà ṣe pé ọ̀rọ̀ ọlọ́run bá tán pè ní rọ́tán fi irú àwọn ágímẹ́ntì tí owó ló fi bá ọ̀rọ̀ ọlọ́run bá dànù yẹn títí tí kí ni wọ́n fi tọ́yà wa wò ọlọ́run ní pé kí fún kẹtẹ́ǹsì ẹ̀pọ́lọ́run bá ni ẹ̀mú jáde kárí so nítorí ń ṣe oní pé kí ni ẹ kàn mú àwọn ìròyìn wá àwọn ìròyìn lásán lẹ kàn mú wá kò ṣe pé nímọ̀ kò ṣe pé dẹ́bídẹ́sì kan ṣùgbọ́n ágímẹ́ǹtì wọn ò ní pé táwọn ń ṣe ọlọ́run yọnu sí náà ni báwọn ṣe ń pe wúbá táwọn ń pe òṣìṣà táwọn ń pe mọ̀nàtù ọlọ́run ọba yọnu sí ni tọ́lọ́run ọba láìpẹ́ ẹ̀ ní kò ní jẹ́ káwọn ṣe tó nígbà ní jẹ́ káwọn ṣe yẹn ó láìkí ẹ̀ náà ni wọ́n ń lu kádà láti fi ṣe ẹ̀rí fi dìfẹ́ndì ń tán ṣe fi dìfẹ́ndì tán bàbá wọn ṣe sọ àwọn àbá wọn ni alkọ̀dàríyàtú almushrikiya alkọ̀dàríyàtú almushrikiya àwọn tó ṣe wípé wọ́n ń ba kádàrá ṣùgbọ́n wọ́n ń lò ó bí àwọn mùsùlùmí ṣe lò ó sàwọn eléyìí sí àrímọ́ àwọn mùsùlùmí tó ń lò tó tàbá rí ẹ̀kẹ́ tó pèrè mùsùlùmí tó ṣe pé zina ṣíṣe ọtí mímu gbogbo kẹtọ́lọ́wọ́n bá ní káwọn ṣe ní alukurani tó kílẹ̀ òun lè máa rí tóun máa máa ṣe ni adani kò kò ṣe dára kò yí ọ ní ojú dúdú lọ kìnnìkan ju kìnnìkan lọ àhà ní tó ń sọ nìyẹn just the same argument tí àwọn kèfèrí mẹ́kà kan mú wá lòun náà mú wá yẹn sóbì gbogbo nǹkan táwọn ń ṣe yìí náà nìyí ṣe bọ́ àwọn ń ṣe torí pé Ọlọ́run bá kádàrà rẹ̀ sọ àwọn yìí sọ wọn máa pò wá ní alqadariyatu almushrikiyya àbí alqadariyatu aljabriyya alqadariyatu aljabriyya wọn pín sí alqadariyatu almushrikiyya ẹ̀sìn ìpín kejì òun ìpín tó ṣe yí pé àwọn gbà wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ò kádàrà ọlọ́run bá náà ni ṣùgbọ́n ò gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n ọlọ́run bá fọ́ọ̀sì àwọn láti ṣe ṣùgbọ́n nǹkan yẹn táwọn bá ṣe nìyí ọlọ́run lè fi ìyà jà wọn ọlọ́run lè fi ìyà jà wọn tó bá fi ìyà jà wọn òun náà ló là wọn ó sọ wọn síná òun ló là wọn tó kò ṣàbòsí fáwọn kò ṣe àbòsí fún àwọn sọ tó bá fi ìyà jà wọn ni òun náà ló ṣe kíni ló làwọn tó bá rẹ̀ kọ́ wọn sáré jẹ́ náà òun náà ló làwọn ni ṣùgbọ́n ọlọ́wọ́ bá pọ̀ sí àwọn láti ṣe ni ọmọ ènìyàn ò ní kápá kankan lórí ẹni sọ àwọn eléyìí ni alqadariyatu aljabriya ṣùgbọ́n jábù títí wọn àwọn ò justify pé àwọn lè àwọn gbà pé kò dá káwọn ṣe nǹkan ẹ̀ ṣùgbọ́n táwọn bá ṣe náà lọ́wọ́ ló fọ́ sí àwọn ṣe ṣùgbọ́n àwọn kan alqadariyatu almushrikiya làwọn àwọn ń justify nǹkan ṣe so yàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì ìkíní kejì lẹ máa rí nínú àwọn tí wọ́n ń pe àwọn mùsùlùmí so àwọn tí àwọn eléyìí ń takù làwọn tó sọ wípé kíní ọlọ́wọ́n bá fọ́ọ̀sì àwọn láti ṣe àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n bọ́lọ́n ṣe wá fọ́ọ̀sì àwọn èyí náà tó wá fi àjà wọn lórí ẹnu kò ṣàbòsí fún àwọn kòrónà ló láwọn sọ àwọn kejì ní pé ọlọ́run ò lè fi àjà wọ́n ni torí pé kí ni torí wípé òun náà ló fọ́ sí àwọn ṣe kò ní fi àjà wọn àwọn kan ní yóò fi ó fi àjà wọn òun náà ló ní àwọn ṣùgbọ́n fọ́ sí àwọn ni àwọn kan sọ pé kí ni ọlọ́run ọba kò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ kádàrá kò mọ̀ nǹkan kan pawọ́pọ̀ ń ṣẹlẹ̀ àfìgbà tó ṣẹlẹ̀ tó torí pẹ́ ṣe àwọn kẹrẹ lọ́nà tó nímọ̀ ń pa rẹ̀ láwọn èèyàn náà ṣe nímọ̀ ń pa rẹ̀ sọ àwọn ẹlá pé ní kí ní alkọ̀dáríyàtú al-mufaj ṣùgbọ́n alkọ̀dáríyàtú tí wọ́n jẹ́ al-mujbira al-jabriya àwọn ni wọ́n pín sí ọ̀nà méjì tàṣọ àwọn kan exactly bí àwọn ẹlẹ́bọ mọ́ká ṣe ń ṣe so kò kò kò kò sí problem bẹ́ẹ̀ ni ó lè má yé wọ ojújojú lọ so tó yí àwa ò ní pé ìgbádùn náà ni gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹni tó sọ yẹn irọ́ ló ń pa téèyàn kan sì bá gbá létí nìyí kò ní sọ pé kí ni ọlọ́run ọba ló ní kó gbá òun létí kó filẹ̀ yóò dá padà fún un èèyàn kan bá jó kó bá jẹ owó mọ́lẹ̀ kò ní ọlọ́run ló ní kó jẹ mọ́lẹ̀ o yóò ṣe kí ni yóò bá jà so ordinary reality ń takò nǹkan tó dúólé lórí yẹn ṣùgbọ́n nítorí wípé ó fẹ́ justify aburú tó ń ṣe ìwà bàjẹ́ tọ́lọ́wọ́ bá kọ̀ fún tó ní kó mọ́ wù ó fẹ́ justify ẹ̀ yóò wà ní kádàrá ni sọ̀rọ̀ àwọn eléyìí àwọn ni wọ́n pè ní alkọ̀dàríyàtú aljaburíyà almushrikiya so èyí tí ó bá jẹ́ tí délẹ́bù ti tàwọn mushrikiya òun kàgbàpọ̀ táwọn ṣe nǹkan yẹn ọlọ́wọ́ ajú síná ẹ́ òun náà ló ní níìsì lápẹ̀jú rẹ̀ fóònù yìí ṣe mo ní tí ó wá òbí sì má jù wọ́lẹ̀ tí mo fọ́ ọmọ lẹ́nu tó fọ́ tó tún bá èmi náà mú ní nǹkan so ọlọ́wọ́ ọba ló dá ló ṣe jẹ ló ṣe everything ni tó wá mọ́ àwọn tó sọ̀rọ̀ sínú náà ni ẹ́ kò ṣàbòsí so ló jẹ́ pé lọ́dọ̀ tuntun wọn wọ́n gbà pé èèyàn ká lè mọ kírun kó kírun kó kí bó ṣe lọ́pọ̀ bọ́lọ̀ ṣe ní kó fi gbogbo nǹkan tó lọ́wọ́ bá ní kó ṣe ó ṣe ọ̀rọ̀ rẹ̀ ní kó kè gbogbo lè tó ṣe náà ní gbogbo ẹ̀sùn ẹ̀sìn náà èèyàn ká lè máa ṣe kí ni kó wọn mú tí kó wọn jalè kó sẹ́ni tó juwọ́jú sọ́lẹ̀ fọ́lọ́wọ́n bá tó ṣe bọ́lọ́wọ́n bá ṣe ní ká ṣe ṣáwà tírìtì ẹ̀ bá ṣe máa tírìtì kò kí èèyàn rẹ̀ wọ́n bá kún kéfẹ́ tàkùmọ̀ ilé tẹ́ ṣe ìdájọ́ wáyé so position wọn position burúkú ni tó wrong gbóná ti ya lọ ọ̀rọ̀ kádàrá iná ni tí wọ́n ń fa so àwọn nǹkan tó ní alkọ̀dàríyàtú alìbìlìsíyà nípa kádàrá àwọn kan ìwà wọn ìwà bíi ìbìlìsù kí ló ṣe ó bá ọlọ́wọ́ba jiyàn ìgbà èrè ọlọ́wọ́ba ó dáadáa náà ana khairu minhu mo lóore ju ádámù lọ náà khalaqtani min nar wa khalaqtahu min tin ádámù ni àtàrà iná ló ti àti ara iná ló ti dé mi lè dóhùn látara yẹ̀pẹ̀ sọ ọlọ́wọ́ba wọn náà wọ́wọ́ náà bọ́ọ̀nù wájú ní kí èmi tẹ̀ fún ádámù ni ẹ̀wọ̀ argument so àwọn kan bẹ tó ṣe pé alkọ̀dàríyà ti ìbìlìsí ẹnipa ọ̀rọ̀ kádàrá ìròrí ìbìlìsí ni so wọ́n mọ àwọn òfin ọlọ́wọ́n bá ẹṣẹ́ ẹmọ́ṣe ọmọ at the same time wọ́n mọ̀ pé kí ni ọlọ́wọ́n bá onímọ̀ nípa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sọ wá òpè kí ni ó ń takora wọn ó ń takora wọn kò bá láàká ìlú àwọn kèfèrí Mẹ́kà àwọn sọpọ̀ takora wọn àwọn lò as excuse gbogbo ẹ̀ náà ló dá kò sí problem a lè ṣe gbogbo ìta bá ṣe gbogbo ẹ̀ náà ń tẹ̀lé àṣẹ náà ìbílísì òun mú nílẹ̀bù pé kí ni ṣọ́bálàká ìlú ó fọ́sù wa pé ká ṣe nǹkan tó wá pa aláṣẹ pé ká má ṣe nǹkan tó ni wọ́n pè ìṣe ìbìlísù ìṣe bí ìbìlísù ṣe ṣe pẹ̀lú ọlọ́rọ̀ba làwọn ṣe ṣe ṣùgbọ́n àwọn àlùsùnà wà jàmáà wọ́n gbà pé kí ni kádàrá ìmọ̀ ọlọ́run ọba tó jẹ́ mọ̀ láíláí ni tó rọ kíka gbogbo nǹkan gbogbo tí ó ṣẹlẹ̀ lọ́lọ́run ọba mọ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ pátá ọlọ́run ọba mọ̀ àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ bóò ni ó ṣe rí ọlọ́run ọba mọ̀ èyí lára àwọn nǹkan tí ó fi jẹ́ Allah náà ni quality yẹn attribute yẹn kò sí ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba kan tó ní Allah nìkan náà ló ní ká máa gbogbo nǹkan la yakhfa alayhi shay'un kó sí tó pa wọn fún ṣùgbọ́n bó lè jẹ́ pé àwọn nǹkan ẹ̀yí clear tó certain lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba sọ pé kí ní kan kọ́ọ́lẹ̀ kó mọ̀ bẹ́lá kọ́ọ́lẹ̀ ó bá tó àsìkò tó yẹ kí nǹkan yẹn ṣẹlẹ̀ ẹni tó fẹ́ ṣẹlẹ̀ sí ìrádọ̀ ọlọ́run bá èròǹgbà ọlọ́run bá pé àsìkò tí nǹkan yìí máa ṣẹlẹ̀ tí ń bọ̀ wá o yóò ṣíwájú ẹni tí ó ṣe kíni tó fẹ́ ṣẹlẹ̀ sí ní ó ṣe kíni àbò fẹ́ ṣe nǹkan yẹn òun wà lérò rẹ̀ ìgádẹ̀ tó bí nǹkan yẹn dà bí ó dá nísìn àwa sí àṣùbá sí àwa kí òun wa ó bá èrò ọlọ́wọ́ bá mu ó ti ń mọ́ ọlọ́wọ́ bá láíláí ìpínlọ́jọ́ báyìí lágbájá ọmọ lágbájá yóò jáde ní kó fi wá kí wọn àṣùbá àwa lè rò nǹkan yẹn tí nǹkan yóò bá sínú èròǹgbà ọlọ́run ọba tí ò sínú àkọọ́lẹ̀ tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba a kàn máa rò nǹkan yẹn nìkan yóò ní ṣẹlẹ̀ ìyẹn sì máa ń lé nǹkan ní ṣẹlẹ̀ nítorí wọn àánú mọ ọlọ́wà ní tẹ́lágbájọ́ dààmú lórí kó fẹ́ gẹ́ẹ̀tì nǹkan ṣùgbọ́n nǹkan yẹn ní tí ó máa rí kò sínú mọ ọlọ́wà pé yóò rí so kò sí nǹkan tó lè ní kó rí kí gbogbo ara yé parakọ̀ pé kí náà lọ́jọ́ kó rí nǹkan ẹ̀ ní rí torí pé ìmọ̀ ọlọ́wọ́ bá oró kíká gbogbo nǹkan so ní tí ó sínú mọ ọlọ́wọ́ bá wò lè ṣẹ ní tí ó sínú mọ ọlọ́wọ́ bá tí ó sínú àkọọ́lẹ̀ ọlọ́wọ́ kò lè wáyé so eléyìí òun ni ti àgbàlérò pẹ̀lú kádàrá so ìgbà tó bá ń bẹ ní òrùngbọ ọlọ́wọ́ bá pé yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ so ló máa ń sọ̀rọ̀ nípa mọ̀rọ̀ tí mo kádà kéré bá ṣe padà máa ṣàlàyé fún wa náà ṣùgbọ́n à ń sọ eléyìí fún wa kálé mọ̀ wípé kí ni àwọn gba kádàrá wọ́n dẹ̀ tún gbà pé kí ni ká ṣiṣẹ́ ọlọ́wọ́ bá ní ká má mutí oníká má jalè oníká má ta tẹ́tẹ́ oníká wà pẹ̀lú ṣe ká ṣe ká bowó gbàǹkà ọlọ́wọ́ bá ṣe fún oníkàmọ́ṣe oníkàkírun oníkàgbáwẹ̀ oníkàlọ ájì oníkàṣídára sáwọn òbí oníkàṣídára sọ́kọ oníkàṣídára síyàwó àwọn ọmọ wọn oníkàṣídára súnmọ́ ọlọ́sọ gbogbo àwọn kan náà gbẹ́yà lórí Muhammad sallallahu alaihi wasallam àbí nínú al-Qur'an náà ọlọ́sọ gbogbo àwọn kan yìí bákan náà ọlọ́wọ́ ipe lágbájá ó máa ṣe kò ní ṣe lágbájá yóò ṣe léyìí kò ní ṣe léyìí lágbájá yóò wọ orogún pẹ̀lú mi ọlọ́run ọba lágbájá yóò jalè lágbájá yóò kírun lágbájá ó ní kírun ó ti bẹ̀rù ọlọ́run ọba so àwọn ògbọ́kádà ráyé sí pé kí ni ọlọ́run ọba fọ́ọ̀sì wa agbọ́ yìí sí pé kí ni ìmọ̀ ọlọ́run ọba so alhamdu wa náàyù àṣẹ ọlọ́run ọba ṣe é mọ́ ṣe ó lọ́tọ̀ kádàrá ìpè ọlọ́wọ́ bá nímọ̀ ń pa nǹkan yẹn náà wà bẹ́ẹ̀ méjèèjì àwọ̀ òrí wọn nírí pé kí ni wọ́n ń takora wọn bí ìbìlísù ṣe rí bí ìbìlísù ṣe kí ni bó ṣe rí àbẹ̀rí nírí àwọn mùṣìríkù táwọn pé òkè àìrí kádàrá bí a lè ṣe tó wà wùwá ni àbẹ̀rí nírí àwọn jàbúríyà tó ṣe pé àwọn gbà wípé òkè ọlọ́run bá fọ́ọ̀sù wa nínú ìṣùmọ́ kò torí pé òun náà ló ti wá ẹni tó wá dẹ̀ nìkan ó lè fi nǹkan ẹ̀ṣẹ̀ tó wá wù ààrírí kọ́ lọ́wọ́ bá ṣàbòsí fún wa ààrírí pé kí ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá takora wọn agbàpé kádàrá ìmọ̀ ọlọ́wọ́ bá ní tó ṣe wípé ó jẹ́ ìmọ̀ láíláí tó ń bẹ lákọọ́lẹ̀ ṣùgbọ́n náà bó fọ́ọ̀sì wa èèyàn kún olè sátábẹ́ kádàrá láti ṣe ìtí ọlọ́wọ́ bá bákan náà èèyàn kan ò nílò kádàrá nìyí láti kò ní máa tako kádàrá tó rí ilẹ̀ nínú Al-Qur'an àti súnà nítorí pé ó fẹ́ tako àwọn èèyàn tí wọ́n ń fi kádàrá tí wọ́n ń sáta bẹ̀rẹ̀ láti ṣe àṣemáṣe so lára rẹ̀ kò náà ní ká nígbàgbọ́ nínú kádàrá al-iman bil qadar khayri wa sharri ká nígbàgbọ́ nínú kádàrá kò bá jẹ́ nǹkan tí ó dá tó wù wá ló ṣẹlẹ̀ ní kò bá dẹ̀jẹ́ pé ní nǹkan tó ṣe rí pé kò wù wá ni alákòó gbogbo ẹ̀ náà kọ́ àtọ̀dọ̀ ọlọ́run ọba náà ni ó ń bẹ númọ̀ ọlọ́run ọba ó ń bẹ ní akọọ́lẹ̀ so eléyìí ọ̀rọ̀ inṣọ́lá àtúmọ̀ ṣàlàyé lórí rẹ̀ ṣùgbọ́n ká mọ̀ yí pé ẹni tó bá fi lè kó sí kankan mú bá wọn kátà kàkálẹ̀ yìí bóyá wọn fi kádàrà ó ń sáká bẹ́ẹ̀ láti ṣe wà bàjẹ́ ni àbí olóhùn fẹ́ tako àwọn tí wọ́n ṣe wà bàjẹ́ pẹ̀lú kádàrà òun náà wá gbá kádàrà dánù àbúgbà pé kádàrá ọlọ́run bá fọ́ sí wa ní lórí ẹ̀ ṣùgbọ́n ó lè ṣe wíwẹ́ wá ṣe wù gbogbo ẹni tó bá fi lè gbaru eléyìí ní fọwọ́ mọ̀tẹ́lẹ̀ oníbídíà ni torí pé sáǹtì yẹn ní ó takò tó ń bẹnu sọ́nà anábọ̀wá Muhammad sallallahu alayhi wa so inshallah àdùn bí abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala èyí tí abára sọ قرابتي لكل من قطع وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك لا أمد حمدك ان لا إله إلا أنت أفكرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته